wọ́n ní ìbéèrè àwọn ní pé ṣé táwọn ọmọ ẹgbẹ́ mi ọkọ̀ ṣé wọ́n máa ń lọ́sọ̀ láti wọ́n lọ́sọ̀ láti الحمد لله والصلاة والسلام على رسول محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته سنة النبي صلى الله عليه وسلم من حديث التي من مسلم بذلك قنقي لتد عبد الله بن مسعود رضي الله عنه وفي يوائك إن سيد الوالدات نفسجه ونعني الصلاة لأول وقتها nítorí pé ibn Mas'ud ó ní qultu ya Rasulullah ayyul a'mali ahabbu ila Allah èwo nínú àwọn ṣẹ́ olúwa ẹlẹ́dàá wa nífẹ̀ẹ́ sí jù ar-Rasul sallallahu alayhi wa sallam dáhùn pé as-salatu li awwali waqtiha ká máa ṣe sọ̀láàtì lákòókò àkókò rẹ̀ kọ̀tọ́kọ̀tọ̀ náà ká máa fi sọ̀láàtì ká máa fi falẹ̀. àṣùbà àtẹ̀rí yẹn ó wá nínú hadithi ummul mu'minin Aisha radiyallahu anha أن كان رسول الله صلى الله عليه وآله وسلم يصلي الفجر بغلس قال النبي صلى الله عليه وسلم من سي أصبع نيبا تقنق سوى لجو سما الفجر تيو أغبى وين لاي lọ́nà tó fi jẹ́ pé wọ́n láǹfààní láti ṣe rọ̀kàtà alfajr tó bá ti ṣe rọ̀kàtà alfajr kò sí nǹkan kan tó ṣẹ́kù ju ká gbé àṣùbà dúró lọ a sì mọ̀ pé àti ṣe rọ̀kàtà alfajr ó lè má gbà ju ìṣẹ́jú márùn-ún ìṣẹ́jú méje mẹ́jọ lọ ètò túmọ̀ sí pé tó bá fi ogún ìṣẹ́jú sílẹ̀ láàrin ìgbà tó alùfájàrí yọ sígbà tá a sì kọ́ ọmọ ọ̀dà ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún la fi sílẹ̀ ọ̀dà àmọ́ a máa fi wákàtí kan àbọ̀ lẹ̀ pé nítorí káwọn èèyàn lè bá a péjọ kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ ìfi ẹ̀sìn ráre ọ̀pọ̀ nínú eléyìí fífẹ̀sìn ráre ọ̀pọ̀ nínú eléyìí eléyìí tó sì tọ́ ìfi torí délé yìí bí tẹ́ ní ó jìnnà díẹ̀ sílé yín tẹ́ wàá mọ́tò lọ láàrin ìṣẹ́jú mẹ́jọ tẹ́ ti débẹ̀ tó sì jẹ́ pé agogo mẹ́rin kọjá ogún ìṣẹ́jú agogo mẹ́rin tálífàjàrí ogún ìṣẹ́jú tó ń fi sílẹ̀ iná ni wọ́n fi ṣe kọ́mà ibẹ̀ yẹn ni kẹ́ máa lọ nítorí pé wọn ò fi sọ láti ráre ń bẹ̀ náà. zero eight zero two four four eight one four four one naam. Àlékún sálàmù rahmatulah àbàràkàtà. Orúkọ yẹn àti ìdá sípè. À ń gbá yín orúkọ yẹn àti ìdá sípè. Náà mi bẹ̀rẹ̀ yín o. Mo gbọ́ kíkọ àwọn ṣèkì kan ní three four days ago. Tó tún ń ṣàlàyé lórí ajá lẹ́yìn ajá tí a máa fi eh, ṣoko àbí fi dára àbí. Naam, naam, naam. Then, ìbéèrè mi ni pé, àlàyé mi ni pé, ní ibi tí mo ń gbé bí, a ní business kábí oṣù so a lè ní ajá ń bẹ̀ tó wà specifically fún àtúnjáde bẹ̀rẹ̀ ajá yìí kí ń jáde torí ẹ̀rù wúlò wà tó àwọn òbẹ̀ gbígbẹ̀ akọ̀nà lọ́dẹ láàárọ̀ so ajá yẹn wà fún káàdì lásán ni tó ní ìmọ̀ bóyá ajá irú ajá àtijọ́ ẹ̀ náà fún ọ̀sẹ̀ wa bẹ̀rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ìbéèrè kejì tí àwọn èèyàn bá fẹ́ wá ṣe ìyàwó ní ìmọ̀ bóyá ó bá òfin mu kí ọ̀sáàpù bàbá ọkọ̀ ìyàwó ó ti ṣaláìsí so ṣé ìyá ìyàwó nìkan ló wá wá síbi ìyàwó ká bẹ̀rẹ̀ sí ìyàwó bá súnmọ́ منها من حديث النبي محمد صلى الله عليه وآله وسلم ó ní gbogbo ẹnikẹ́ni tó bá ní ajá tí kìí ṣe ajá eléyìí tó ṣe pá ń fi ń da ẹran kìí ṣe ajá eléyìí tá à ń fi ń gbin oko kìí ṣe ajá tá à ń fi ṣe ọdẹ nínú igbó nǹkan tí ó máa dínkù nínú dáadáa rẹ̀ lójoojúmọ́ ni kìrọ̀t kìrọ̀t hadithi ṣàlàyé pé mislul jabalil azim ó dàgẹ́ bí òkè ńlá mélòó wà ní sẹ́dẹ̀rù wa mélòó ni ládàá wa ta ní láti wọn sànà kí adúrú ládàá yìí kọ́ máa dínkù fún wa lójoojúmọ́ tó bá yẹ pé bá lájà ẹ̀fẹ́ ń sọ́lé ẹ̀fẹ́ ń ẹ̀fẹ́ ń sọ tí ò bá ti jẹ́ ajá eléyìí tó ṣe pé ń wọlé yín tẹ̀ sọ́dọ̀ ní wọléwọ̀de. ẹ̀yin àti ọjọ́ wa máa jókòó ẹ̀yin àti ọjọ́ máa wà lórí ibùsùn ẹ̀ fẹ́ máa fẹnu kọ ẹnu pẹ̀lú ajá pé bingo. kan bíngò bá ti jẹ́ bẹ́ẹ̀ inshallah àbí kó jẹ́ pé kò lórí yín ṣùgbọ́n sọ kò sọ ẹlẹ́kẹ̀rin ajá mẹ́ta tó sọ̀rọ̀ ajá ń ẹran iṣẹ́ táwọn fúlàní ṣe yẹn ajá máa ń ṣe ọ̀ da ẹran lọ tó fi lọ jẹ yóò tún dá ajá sì wà tó ṣe pé ọjà ajá tó fi ń gbìn kó ajá wa tó ṣe pé wọ́n fi ń ṣọdẹ nínú igbó ajá tó ṣe pé akọ́lẹ́kọ̀ọ́ gbẹ́kọ̀ tàbá dẹ́sẹ̀ ràn pípé lọ́ọ́ bá ní mú ẹran yìí kó mú wa yóò mú wa láàyè tó bá rí mú láàyè tí ò bá rí mú láàyè yóò pa á ṣùgbọ́n àti bá àti bí nígbà tí bá débi tí ajá wà nínú kọjá pé tí ń gbé ẹran yẹn bọ̀ wá báyìí àbí kọjá pé ó mú dúró dèyìn ẹ̀yìn ní pé ń jẹ ẹran ajá yìí àwọn oúnjẹ ẹran ẹran tó sọ dẹ́hùn kọ́lẹ̀ ẹ̀ ní bàpé ńlá ìbẹ̀rẹ̀ nítorí pé ẹ̀kọ́ lẹ́kọ̀ọ́ gbọ́ ẹ̀kọ́ èrò ajá bá wọn tó bá ti jẹ́ kọ́nu mẹ́tẹ̀ẹ̀ta wọn kò sákòbá ń bẹ fún yẹn àwọn tó bá ti jẹ́ pé ajá mi ta ní fún nǹkan mi yóò jẹ́ sábàbí tá a fi máa pàdánù dáadáa nínú ládàá wa lójoojúmọ́ òde wọn pèrọ̀ tó bá jẹ́ pé ajá tẹ́ fi ń sọlé tẹ́ fi ń sọ àdúgbò tẹ́ fi ń sọ dúkìá tí ó sì jẹ́ pé ẹ̀sọ́dọ̀ ní wọléwọ̀de à ń bẹ Allah kó má ṣàbùrù yẹn lórí yẹn. àwọn ní tí a bá fẹ́ fọmọ lọ́kọ bàbá ọmọbìnrin tó fẹ́ lọ ilé ọkọ ti kú só tó ká pé ìyá ọmọ ní ó fọmọ lọ́kọ kò tó òfin ṣẹlẹ̀ àsọ pé obìnrin kì í fọmọ lọ́kọ gẹ́gẹ́ bóun gan ò sì lè fira rẹ̀ lọ́kọ gbogbo ìgbà lọ́jọ́kọ́jọ́ tóbìnrin ọba lọ́kọ wàlíì yóò máa fi lọ́kọ tani wàlíyì rẹ̀ bàbá rẹ̀ àbí ẹni tó ṣe wípé ó ṣẹ́kù ní bàbá fún bàbá kú bàbá kú ẹni tó jẹ́ mọ̀lẹ́bí bàbá rẹ̀ nínú àdìsá nàbọ Muhammad sallallahu alayhi wa sallam tó fẹsẹ̀ rinlẹ̀ onílà nìkàhà illa bi wali ìgbéyàwó kò lè jẹ́ ń tọ́lá láàfíà àyàfi kó jẹ́ pé afẹ́obìnrin gbọ́wọ́ bàbá rẹ̀ abẹ́ni tó ṣe kó dípò bàbá rẹ̀ obìnrin kò gbọ́dọ̀ fi obìnrin ẹgbẹ́ rẹ̀ kò gbọ́dọ̀ fi lọ́kọ kò sì gbọ́dọ̀ fi ara rẹ̀ kò gbọ́dọ̀ fi lọ́kọ. ẹ rí àwọn ọmọbìnrin tó ń fẹ́ bàbá wọn ní ìbámu pẹ̀lú òfin Allah ẹ rí i pé ẹni tó bá fẹ́ wọn òun kóra rẹ̀ ń dànù àwọn àbúrúkú àwọn àpálapàla eléyìí tó ṣe kó lè fẹ́ hù sóbìnrin nípa pọ́fẹ́ ìyànjẹ ẹ̀rú ọmọ bá nítorí pé tó bá ronú kan bàbá rẹ̀ ọmọ yìí pé tó ń bá yan ọmọ wọn jẹ àwọn bàbá yìí ò ní dákẹ́ ara ń tó lu ẹlẹ́dàá fẹ́ mú nínú kọjá pọ̀dọ̀ bàbá rẹ̀ ti fi ọmọ nù iyì kò sí fún obìnrin tí wọ́n fẹ́ lọ́dọ̀ bàbá rẹ̀ gbogbo obìnrin tó bá yẹ kó ń lọ fira rẹ̀ lọ́kọ àbóbìnrin ẹgbẹ́ rẹ̀ ló fi lọ́kọ pọ́ǹtọ́ ni wọ́n máa mú wọn torí di eléyìí òfin ṣẹríya wọ́n sọ gbọ́dọ̀ bàbá ọmọ lẹti fi ọmọ ìyá ọmọ ò gbọ́dọ̀ fọmọ lọ́kọ nígbà míì ẹ rí i pé ìkọ̀sílẹ̀ ti ṣẹlẹ̀ láàrin bàbá tó bímọ àti ìyá tó bí lọ́nà tó ṣe pé ó lè jẹ́ pọ́dọ̀ màmá iná làwọn ọmọ ẹ̀ wà ọmọ tí wàá dàgbà tẹni tó tọ́ ọkọ ní nígbà tí àwọn ọkọ tó fẹ́ fẹ́ tí wọ́n bá wá dé ìyá ń lè máa sọ wípé òun lòun ò fi lọ́kọ ẹ̀yin tẹ́ ẹ fẹ́ fẹ́ ọmọ ẹ sọ fún yàn pé a lè fẹ́ ọmọ lọ́dọ̀ yín nítorí pé òfin ṣẹ̀ríyà sọ wípé obìnrin kò lè fọmọ lọ́kọ nígbà tí ìyá bá wá sọ wípé báwo wá lòun ṣe wá gbà kọjá pé lórí ibú kan tóun àti ẹ̀ ti kọra àwọn látọdún báyìí lọ́jọ́ ah, lórí ibú lọ́jọ́ lórí ire nítorí pé wájú lórí ibú náà yín náà èso lórí ire nítorí pé kí ló dé tẹ fi dẹjúlẹ̀ tẹ fi bímọ fún lórí ibu tó òun náà ni ọ̀fọ̀mọ rẹ̀ lọ́kọ tí ọba sì sí láyé mọ́ àbá àbá rí nítòsí àwọn ẹni tí wọ́n jẹ́ mọ̀lẹ́bí rẹ̀ lọ́kùnrin bí ẹ̀gbọ́n rẹ̀ bí àbúrò rẹ̀ bí bàbá rẹ̀ bí bàbá bàbá rẹ̀ àbọ̀ ọmọ rẹ̀ míì àwọn náà tí wọ́n jọkùnrin àwọn ni ó fi lọ́kọ ẹlẹ́ ìjẹ́bù sùjẹ́. zero eight zero two four four eight one four four one zero eight zero two four four eight one four four one tàbá ń pè láti òde ní gbogbo lágbàáyé ẹjọ́ àpè pẹ̀lú plus two three four eight zero two four four eight one four four one nam asala ireku wọ́n ní kí ni ìdájọ́ mímá lo gbólóhùn alimọ̀rọ̀hùn àti alimọ̀fóró lẹ́hùn fún òkú mùsùlùmí tó bá ti kú nígbà tá a fẹ́ sọ nípa alhamdulilayi ẹnì ti kú àwọn afẹ́ sọ pé a sọ̀rọ̀ nípa rẹ̀ wọ́n sọ pé almarhum almaghfuru lahu eléyìí bákan méjì ni nínú kọ́ jáde ń jáde pa ń fún wa ń ròyìn àbí kọ́ jáde ń jáde pa ń ṣàdùà nítorí pé almarhum ẹni tá a ti kẹ́ almaghfuru lahu ẹni tá a ti ṣàforíjì fún pé a ti kẹ́ a ti ṣàforíjì fún nǹkan tó pamọ́ ni kò sí ẹnìkan tó lè fọwọ́ pẹ̀lú rẹ̀ ti ṣẹlẹ̀ sóko tí ì bá sọ̀kan nínú àwọn tí ẹ̀sìn Islam ti fún wa ní òpin wọn wà lẹ́jẹ̀ náà ẹni tó á kú ní ìsìndọ́pọ̀ àrùn kan dáadáa fún lọ́dọ̀ Allah tó bá sọ pé al-marhum tó sọ pé al-maghfuru lẹ́ ẹni tí ó bá sọ bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ pàníyàn rẹ̀ nípò ń ṣàdùà ẹni tá à ń tọrọ pé lu ọkẹ́ ẹni tá à ń tọrọ pé kó ṣàforíjìn fún tí ó bá ti wá jẹ́ pé bẹ́ẹ̀ làníyàn rẹ̀ àníyàn rẹ̀ ni pé òun fún wa ń ròyìn tó rò kó ti ṣẹlẹ̀ ìsọkúsọ lásán tí ò ní tùmọ̀ ni àpàlà àtẹlọ́yìn ṣé wọ́n rí nǹkan tó pamọ́ ni nítorí pé nítorí pamọ́ olúwa ẹlẹ́dàá nìkan lọ́mà qul la ya'lamu man fi samawati wal ardi al-ghayba illa Allah sọ fún wa pé gbogbo ẹ̀dá tí ń bẹ sánmà méjèèjì ilẹ̀ méjèèjì kò sẹ́nìkan nínú wọn tó nímọ̀ nípa ntọ́pamọ́ àyàfi Allah torí délé gbogbo ẹni tó bá kú ní mùsùlùmí àrùn kan dáadáa fún un kìí ṣe pé àsopọ̀ ti dá wa lójú dá wa lójú báwo ẹ̀yin mẹ́yẹ ẹni tẹ́ máa wò lẹ́ni rẹ tó pé èèyàn bu ni ẹ̀yin mẹ́yẹ ẹni tẹ́ máa wò lẹ́yìn abu tó ṣe rere olúwa ẹlẹ́dàá nìkan lọ́mà torí de eléyìí ọ̀mà àdúrà nìkan iná nípò ẹ̀yẹ kò dúró sí ẹni tá à ń ran kan kó lu tó ti dá lójú pé kì tó ti dá wa zero eight zero two four four eight one four four one plus two three four eight zero two four four eight one four four one plus two three four eight zero two four four eight one four four one. Naam, Assalamu alaikum. Wọ́n ní ẹni tí ń ṣe hajj tó wá rí àwọn nǹkan tí ó tako ṣẹ̀ríà. Ṣé bóun ni ó ṣe ṣe pẹ̀lú àwọn? Ṣé lórí? Orí táwọn yẹn ń ṣe tó tako ṣẹ̀ríà. Alhamdulillah, ẹni tó bá lọ ṣiṣẹ́ hajj kò sí tàbí ṣùgbọ́n ó gbọ́dọ̀ kíyèsí pé iṣẹ́ mímá ló wá sí ní ààyè mímá hajj tẹ̀sí rí yẹn ẹ̀ẹ̀kan ṣoṣo lọ́jọ́ ọ̀ràn yẹn lórí èèyàn nínú ìgbésí ayé rẹ̀ olúwa ní faman farada fihinna al-hajja fala rafatha wala fusuqa wala jidala fil hajj ẹnikẹ́ni tó bá ti fi dá níyàn kó ṣiṣẹ́ hajj ní àkókò hajj kó ṣọ́ra fún ṣiṣẹ́ pálapàla kó ṣọ́ra fún àhùwà pòkì ó sì ṣọ́ra fún ṣe fàǹfà. gbogbo à ń ṣe fanfa tí ò nítumọ̀ a gbọ́dọ̀ bọ́ níbẹ̀ nítorí pé gbogbo eléyẹn tako kókó nǹkan tó wá sí níṣẹ́ hajj a máa hùwà pòkì hùwà ọmọ àta hùwà ẹni tó ṣe pé kò lẹ́kọ̀ọ́ a gbọ́dọ̀ bá lọ́wọ́ rẹ̀ nítorí pé tako kókó nǹkan tó wá sí nínú ṣe hajj a máa wá ti ṣe ṣekúṣe a máa wá ti ṣe bàjẹ́ a gbọ́dọ̀ bá lọ́wọ́ rẹ̀ nígbà tó ṣe pé gbogbo àwọn wàyí náà tọ́ nígbà tó wà nílé báwo la ló ti ṣe wáá fẹ́ máa hurú wà bẹ́ẹ̀ níwà nígbà tó dé ilẹ̀ mímá tó bá rí ọ̀kan nínú àwọn tẹ́ lọ ṣiṣẹ́ hajj pẹ̀lú wọn tí wọ́n ń sọ̀rọ̀ kan tí ò dá tó ń hùwà kan tí ò sunwọ̀n láwọn ọ̀rọ̀ àti ìwà tó takò fún ṣẹ̀ríà ó gbìyànjú láti pàkíyèsí wọn lọ́nà tó dáa ó pàkíyèsí wọn pẹ̀lú bíbá wọn sọ̀rọ̀ Allah tó bá mà pẹ̀lú bíbá wọn sọ̀rọ̀ Ànábì Muhammad sallallahu alayhi wa sallam tó bá mà tó o bá sì mà ó gbìyànjú láti lọ bẹni tó bá nímọ̀ tí ń bẹ láàrin kó náà wá fojú gíráàní nǹkan táwọn eléyìí ń ṣe kó wá fetí gbọ́ nǹkan tí wọ́n ń sọ kó bá ní bá wọn sọ̀rọ̀ kó lè bá dẹ́kun rẹ̀ ó sì súnmọ́ pé insha allah ìwọ lọ́mọ kí òní àbọ̀ ọlọ́pẹ́ ẹni tó mọ kí òní lẹ́fi wá pàkíyèsí àwọn ẹni tí ń ṣe bàjẹ́ wọn ó súnmọ́ ní nǹkan tó lágbára jù pé wọ́n pa tì lẹ́sẹ̀kẹsẹ̀ torí kò sẹ́nìkan tó fẹ́ kọ́rọ̀ wọn bàjẹ́ kò sẹ́nìkan tó fẹ́ kọ́rọ̀ wọn dàrú iná ló jẹ́ kí wọ́n lọ sí mẹ́kà láti lọ ṣiṣẹ́ hajj ṣe mọ̀ pé mẹ́kà ó yàtọ̀ sí gbogbo òlu láyé téèyàn bá ń ronú àti hùwà àbàjẹ́ ní mẹ́kà yóò jìyà láì tí ì hù wa man yurid fihi bi ilhadin bi zulmin nudhiqhu min adhabin ẹni tó bá gbèrò láti hùwà àbàjẹ́ ìwà àbòsí ní mẹ́kà lọ́nà tí ọ̀tọ̀ olúwa ni á fìyà jẹ tó o tí ì ṣe ní ìlú tiwa ní gbogbo àyè yòówù tó bá wà láyé olúwa ṣèdẹ̀kùn fún wa tó ń bá ń gbèrò láti ṣèbàjẹ́ tó ń gbèrò láti hùwà burúkú tó ọ̀bá ti hù olúwa ẹlẹ́dàá òní kọ kò ní ní kí wọ́n kẹsẹ̀ lẹ̀ fún àmọ́ tó bá yẹ pé ọba ti hù ni wọ́n kọ́ lẹ̀ fún ní mẹ́kà tó bá rò lásán dáràn tó bá rò lásán dáràn torí di eléyìí ọ̀dọ̀ wọ̀ wà ẹni tẹ́ lọ ṣiṣẹ́ hajj bẹ̀rù Allah ẹ rántí wípé gbogbo nǹkan táwa bá ṣe kò sí àṣegbé à ń ṣe é pamọ́ ni nǹkan tó wà sí pamọ́ tó ṣe pé tí wọ́n bá gbé hàn lọ́jọ́ gbẹ̀ngàn yọ ọlọ́kàn mà i ntọ́ sọ tí wọ́n máa jẹ́ àsọpamọ́ tí wọ́n tún mú ọ gbọ́ lọ́jọ́ gbẹ̀ngàn kìyàmù tí wọ́n bọ̀ ọlọ́kàn jẹ mà jẹ́ ọ̀tẹnu rẹ̀ jáde ẹ bẹ̀rù Allah ẹ̀rántí wípé ọ ń bẹ nínú ẹni tí ó èyí tí ò tẹ̀ tó hajj tó ṣe bá òkú tiẹ̀ iná ìní nǹkan tó ṣe pé yóò padà yọjú lẹ́yìn iṣẹ́ hajj tẹ́gbọ́n ọ̀lọ́ gbèsè ẹlòmíín bẹ tó ṣe pé yóò délé yóò padà wálé lálàáfíà táwa la mà tó ṣe pé títàn ní débá àbẹ́ni títí tó débá lásìkò ṣe hajj táwa tá à máa ìgbà wo lásìkò ọjọ́ wa táwa náà lọ́wọ́ ayẹ ká máa hùwà ìwà pálapàla láyè mímá tí ò ti yẹ 08024481441 08024481441 plus 2348024481441 plus 2348024481441 now. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Orúkọ yẹn ti fẹ́ tí ń pẹ̀lú. Mo kí dọ̀kúrò àti ẹ̀yìn náà, a lè kí ìrẹ́mọ aráyé rẹ̀ sí ẹgbẹ́ ọ̀. Nàmì ìbẹ̀rẹ̀ yìí. Ǹjẹ́ tí èèyàn bá kí símọ̀ ní ọ̀nà kan, ṣé wàá tún rí pé ọjọ́ kan sí ń bẹ tí wọn ò tí kírun, ó tún lè lọ kí símọ̀ ń bẹ̀ lẹ́lẹ́kejì. Àbí kò nídìí. Alhamdulillah, tí ẹ bá ti ṣe sọ̀dá tó lójúmọ́ níbi kan, ẹ gbọ́dọ̀ tún lọ ṣe júmọ̀ ń bomi mọ́ nǹkan tó kù tẹ́ máa retí lọ́jọ́ yẹn ní sọ̀láàtì láwùsù. Àlékún sálàm wa rahmatulah wa barakatuh. Orúkọ yín àti ìdá tí ń tọ̀. Ìbéèrè yín kí láti Ògbómọ̀ṣọ́. Ìbéèrè yín o. Yóò ní kí ẹ ìṣòwò ní títí láì jíjẹ ká tó bẹ̀rẹ̀ ìṣòwò ló wá ká tó bẹ̀rẹ̀ àlọ́ àlàáfíà ọ̀rọ̀ ọ̀nà ní àbí ìṣòwò. Ìgbóhùn kejì wá ní kí ẹ ọkọ̀ tí báyà lè ní ẹ̀dùn ìgbà ọ̀nà ọ̀nà tíyàwó ìgbà àti ìgbàfẹ́ sí nǹkan ọba ìlú àwọn àjòkí nìkan rẹ̀. alhamdulilayi ọ̀ràn ẹ̀yà ní kọ́sì bísímìlá nígbà tó bá bẹ̀rẹ̀ àlùwàlà nítorí pé hadithi tó tọ́ka sí àpàdà rí àwọn olùmọ̀ tó ń sọpọ̀ fẹsẹ̀ rinlẹ̀ òun náà ni ọ̀rọ̀ anábì muhammad sallallahu alayhi wa sallam tó ní la wudu'a liman lam yusammi isma Allahi alayhi gbogbo ẹni tí ó bá ṣe àlùwàlá tí kò dárúkọ Allah lé lórí kò lálùwàlá eléyìí tó túmọ̀ sí wípé ọ̀ràn àyàn ní ká ṣe bísímìláì níbẹ̀rẹ̀ àlùwàlá wa. ìbéèrè yẹn ẹlẹ́kejì tẹni kí ni ìtaràn ẹni tó bá ìyàwó rẹ̀ lò gba bí títí ń ṣègbọ̀nsẹ̀ ọ̀dájú pé ẹni tó bá ṣe bí ọ̀daràn èèyàn burúkú ọ̀bùn ni èèyàn rádaràda tí ò lẹ́kọ̀ọ́ ni nítorí pé wà nù hmm. hadith wípé mal'una ẹni tá a làánà ni ẹni tí bá ń bá obìnrin lò gbàbí títí ń ṣègbọ̀nsẹ̀ kí ni ń dùn mọ́ irọ́ lásán ó rí i pé bó ti ṣe fẹ́ràn àti balùwà bíi títí ṣègbọ̀nsẹ̀ yẹn náà ló kórìíra òun gan alára ń gbọ̀ báyà bí ìgbẹ́ nítorí pé olúwa ẹlẹ́dàá kò sí lẹ́tọ̀ọ́ fún ọ kọjá pé bẹ́ẹ̀ ló ti máa bóbìnrin lò ibi tó ṣe lẹ́tọ̀ọ́ fún ọ wà ńlẹ̀ ìwọ níbẹ̀ yẹn kò tẹ ọlọ́run àṣetán ní ń darí rẹ̀ tí àṣetán ní bá ti ń darí yẹn gbogbo aburú gbogbo àìdá ní máa ṣe lọ́sọ̀ fún yẹn kò sí ìtanràn kan tó kó túbá lọ sọ́dọ̀ Allahu lọ kó sì má kábàámà lórí ètò ti ṣe kó sì má padà sídìí rẹ̀ láéláé kó sì jẹ́ ẹni tó nípinnu pé ọmọ tọrọ àforíjì kò lo àkólébà àforíjì hàn tọmọkọ àwọn torí pọ́kùnrin ní bọkùnrin lò bọ́lọ́kùnrin ọba ti bọkùnrin lò ibi tí ń yàgbẹ́ gbà náà ni ibi tí àwọn ọkùnrin ń yàgbẹ́ gbà náà làwọn kìdì tí wọ́n bọ̀ olùwà ẹlẹ́dàá wà lànà wọn kò wá lànà wọn lásán olùwà pa wọn rùn wọn ni kò gbé wọn wọ́n ka ìlú wọn lẹ̀bi ẹni Wọn ka títí títí wọ́n fi dé ẹ̀bá sọ́màlẹ́ ayé débi pé àwọn màláìkà wọ́n gbọ́ gbígbó àwọn ajá wọn wọ́n sì gbọ́ kíkọ́ àwọn àkùkọ wọn. wàá ní kí wọ́n dojú ìlú wọn bolẹ̀ wọ́n dojú ìlú wọn bolẹ̀ ẹ ti mọ̀ pé gbogbo ẹni tó bá balẹ̀ nínú yóò balẹ̀ lókun kó tó wá di kí wọ́n balẹ̀ lókun olúwa tí wọ́n rọ̀jò òkúta lé wọn lórí torí ẹ̀ lòfin ṣẹ̀rí àsọ pé ẹni tá a bá mú tó náà hùwà àwọn èèyàn nẹ́bí lò alayhi salam òun náà lára á lọ wábi tó bá ga jù nílùú á gbé lọ àti bẹ̀ làánú ti wá jù nígbà tí ọba fi délẹ̀ àwọn èèyàn wọn máa rọ̀jò kò sí tóun náà fi bá bẹ́ẹ̀ kú torí dẹ ọ̀dọ̀ wa ọgbọ́dọ̀ sọ pé torí pé ìyàwó rẹ ìyàwó rẹ wọn á túmọ̀ sí pé gbogbo ranu gbogbo gbogbo rẹgbẹ gbogbo palapala gbogbo rádaràda ló lè má ṣe pẹ̀lú ẹ nínú obìnrin náà ń gbọ́ ọ hmm. nígbà tó kọ rẹ tó bá mú ọtún láti pé nǹkan tó ń fẹ́ nì ọ sọ fún yín pé wọn ló fi ẹ̀sìn islam kò fara mọ́ òfin ẹ̀sìn islam kò fara kíkẹ kọ máa bá mi lò bábi tí mò ń ṣègbọ̀nsẹ̀ tí wọn bá ti fẹ́ràn ara rẹ tó fẹ pẹ lọ́dọ̀ ọkọ ọkọ̀ kan sí tí ọmọ bọ́ọ̀lù gbàbí tó ń ti ń yàgbẹ́ yọ padà kórìíra rẹ̀ yọ padà lé ó ń bẹ nínú àwọn ọkùnrin tó ní bẹ̀rù Allah gẹ́gẹ́ bí ọlọ́kan kan béèrè tá a máa ń gbà. obìnrin kan sọ pé ọkọ òun kò sí tọ́fẹ́ kan pẹ̀lú pọ̀nsẹ̀ nǹkan ibi tó ló obìnrin lò gbà náà ní ọ̀bà lò àmọ́ kò sí pẹ̀lú pẹ̀nsẹ̀ nǹkan ó ní ọmọ lò ní lásìkò tó ń òun fi hàn fún ìtìsẹ́ kórìíra bẹ́ẹ̀ tó kì í gbà tọ òun tún fẹjọ́ rẹ̀ sùn àwọn òbí rẹ̀ àwọn òbí náà tún ní kí ní bẹ́ẹ̀nbẹ́ kí lójú òrírí àwọn òbí ń rádaràda táwọn náà mọ kankan nípa ẹ̀sìn Allah ọmọ yín ṣèbàjẹ́ ń ṣaburú dípò kẹ́yìn pẹ̀lú ìyàwó rẹ̀ kẹjọ fóun sọ̀kan kẹ́ ẹ bá wí kẹ́ ẹ ṣe káyìsí kọ́ dẹ́kun wà bàjẹ́ ó tún wá ló burú débi wípé tí ó bá di ní ọ̀sán Ramadan kò sí ní tọ́fẹ́ kan pẹ̀lú pé Ramadan náà bẹ̀ lóde wípé bí aláṣìṣe ni tó bá sáti róbìnrin bí àṣìṣe ni ó ní lọ́sàn-án Ramadan yóò tún máa bọ́ǹ lò débi wípé nǹkan yẹn ó tiẹ̀ ti wá kàn lára ó ní Ramadan tó lọ lọ́dún yìí báyìí ó ní wàláhì ń sálé pátápátá ni nítorí pé gbogbo Ramadan náà ni máa ṣe bẹ́ẹ̀ torí kíkírù rẹ̀ ó má bàa tún wá wáyé lọ́dún yìí òun ò gbélé gbogbo ọ̀sán Ramadan nígbà bá ti di lálẹ́ lòun ọ̀ wálé subhanallah àwọn èèyàn wà bẹ́ẹ̀ tó ẹ̀kọ́ wọn níbẹ̀rù Allah wọn àrònú àtúbọ̀tán wọn àrònú nǹkan tí ọ̀rọ̀ àwọn lè padà já sí Olúwa ẹlẹ́dàá wa kò jẹ́ ká lè kóra wá ń jà ní jìnnà sí bàjẹ́. Jazakumullahu khairan wa ahsanallahu ilaykum. zero eight zero two four four eight one four four one zero eight zero two four four eight one four four one. Naam. Salaamu alaykum wa rahmatulahi wa barakatuh. Aleykum salaam wa rahmatulahi wa barakatuh. Orúkọ yẹn àti ìta ti ń pẹ̀lú orúkọ mi ni rájí àdúgbà láti ṣẹ̀ṣẹ̀ ìbẹ̀rẹ̀ ìgbóhùn. ìbéèrè yín o. ìbéèrè ni pé kí èèyàn bá jí níbi láìsí rẹ̀ tó bá fẹ́ lọ ṣe àlù àlá tó wá pàdé ẹni tí ó jẹ́ kí ṣe ìlú tó wá kí hàn káàárọ̀ ìyá ṣe èèyàn lẹ́tọ̀ọ́ láti dáhùn tuntun yìí. alhamdulilayi ẹjí lágogo márùn-ún ẹ fẹ́ lọ sàlùwàlà ẹni tẹ́ akọ́kọ́ bá pàdé kìí ṣe mùsùlùmí ọwọ́ akínyí káàárọ̀ ẹni tẹ́ lè dáhùn ẹ dáhùn mọ̀nà kí lọ́ọ́ fẹ́ mú yín má dáhùn ká máa gbọ́ wọn asán lásán gbọ́ kò sínú Islam ẹnikẹ́ni lẹ́lẹ́ bá pàdé nítorí pé àwùjọ tẹ́yìn gbé mùsùlùmí wà ń bẹ ẹni tí èsè mùsùlùmí wà ń bẹ ó kínyí káàárọ̀ lẹ́yìn náà lẹ kọ́kọ́ kí káàárọ̀ kò sí nǹkan tó burú mẹ́ bó sì jẹ́ mùsùlùmí ẹgbẹ́ yín náà lẹ kọ́kọ́ pàdé assalamu alaikum alaikum salam ẹ kò sí nǹkan tó burú nu gbogbo eléyàn kò dín nǹkan kan kù fún yín kò sì lé nǹkan kan kún fún yín torí di eléyìí báyìí ó kí yín káàárọ̀ ẹ̀yin náà kí káàárọ̀ èsì pé ẹ wàá máa fi mú dáhùn pé ntí ìsàlù àlà hmm. ntí ìsèso láti bó mo ti fẹ́ dáhùn ẹ̀ dáhùn náà. zero eight zero two four four eight one four four one zero eight zero two four four eight one four four one naam. aleykum salaam wa rahmatulah wa barakatuh orúkọ yẹn àti ìtàsíkẹ̀ ẹjọba agbóhùnkè. ìbéèrè yín o. obìnrin tí èèyàn fẹ́ nígbà tí ó lọ.

ẹ̀yin lẹ wá dáràn nípa pé ẹ̀ ń wòran tíyàwó yín fi ń lọ gbé pẹ̀lẹ́ lómi ó ń lọ ṣe zina ó ṣe zina dúró ọdún tó ṣe yìí ó tún wá padà dé pé òun ti fẹ́ padà sọ́dọ̀ yín padà síbo àkọ́kọ́ lílọ tó lọ yín ó ti yẹ kẹ́ kọ́ lẹ̀ fi hàn pé ẹ̀yin ọ̀fẹ́ má yóò fi jẹ́ pé gbogbo ohun tí bá ń ṣe hmm. pé ẹ̀ẹ́dẹ́jú dàyò sì tó ní wàlì torí délé gbogbo ẹni tí ń gbọ́ ọ̀rọ̀ yìí kó ní ogun ẹlòmíì tí gbogbo àgbáńlá yìí tíyàwó rẹ̀ bá ti lọ tó sì lọ kúrò lọ́dọ̀ rẹ̀ tí wọ́n kọ́ lẹ̀ ọ lọ kìí ṣe kó náà bọ́ ọ̀dànù pípò wọ́n jẹ́ ìyàwó rẹ̀ má tètè kọ́ lẹ̀ nítorí pé ọ̀lọ́ mi kódà ń bẹ nínú wa ẹni tó ṣe pé tún lọ ń bẹ nínú ẹni tó lọ so abẹ́ ìṣirò èwo ni nítorí pé ìyàwó tí òun tó fi ọ́lẹ̀ tọ́lọ ọlọ́kọ míì lábẹ́ òfin ṣẹ̀ríà ìyàwó rẹ̀ náà sí ẹni tó sì jẹ́ ìyàwó rẹ̀ tí máa ń lọ ṣe zìnà tó rí nǹkan kan ṣe sí yóò sọ dìdà yòó tó bá jẹ́ pé ìgbà tó lọ ó ti kọ́ ọ́lẹ̀ ni ló fi lọ àbó náà bọ́ ọ̀dànù ni ló fi lọ ó tún wá dé lẹ́yìn ìgbà tó ti lọ́kọ míì pé òun fẹ́ kẹ́ fẹ́ra yín kò sí nǹkan tó burú níbẹ̀ tó bá ti wù ọ́ láti tún fẹ́ padà tó bá ti wọ̀ ọ́ láti fẹ́ padà kò sí tó burú mẹ́ torí pé ìyàwó rẹ ní tẹ́lẹ̀ ó ti kọ́ lẹ̀ hmm. ìyàwó rẹ ní tẹ́lẹ̀ ó ti bọ́ ọ̀dànù kó tó di pọ́ lọ ó tún wá padà dennis ó lóun fẹ́ kọ́ fẹ́ òun padà wọn náà ti rí kó pé ọpẹ́ kọ́ fẹ́ padà kò sí nǹkan tó burú mẹ́. zero eight zero two four four eight one four four one nine. Ẹ bá wa parí ètò yìí. Náà ètò Zero zero eight eight two four four four four one one plus two two two three four four four four four four four four eight eight eight eight zero zero zero one one one 2348024481441 08024481441 Naam. Aleykum salaam wa rahmatullahi wa barakatuh. Orúkọ yẹn ti tẹ́ sí one four four one plus two three four eight zero two four four eight one four four one zero eight zero two four four eight one four four one. Naam. Zero eight zero two four four eight one four four one plus two three four eight zero two four four eight one four four one. Àwọn nọ́mbà yìí ni a máa pèsè láti béèrè béèrè kan bí kejì zero eight zero two four four eight one four four one. Naam. Aleykum salaam wa rahmatullahi wa barakatuh. Orúkọ yẹn ti dájú ń pè ọ́. Mùsùlùmí lọ fẹ́ Mùsùlùmí Dáúd Mọ́tò láti Ògbómọ̀ṣọ́. Nà ìbéèrè yín o. Ìbéèrè mi ni pé obìnrin tí wọn ti ìfẹ́ sílé tó sì wọ́kùnrin lọ sílé sọ́tọ̀ tún náà. Ẹ̀yin náà mọ̀ pé kò nítorí pé wíwá tí ń wá lọ sílé òun à ń lọ gbẹ́ran hákòkò lẹ́nu ni àyè sì fẹránṣẹ́ nù kókò ká sọ pé àbámọ́ nítorí délé ó ń ranù lónà obìnrin ti ń lọ bá ọkùnrin tí ò ti fẹ́ nílé ó ń ranù gidi ni ó ń zìnà nítorí pé ńgbà tó bá lọ ọbẹ̀ kí ni ó padà ṣẹlẹ̀ ebi wọn ti máa ń lóyún ẹyẹ náà wọn ti ṣe bí ọmọ àlè ni Islam kò fara mọ́. zero eight zero two four four eight four four four one. plus two three four eight zero two four four eight one four four one zero eight zero two four four eight one four four one plus two three four eight zero two four four eight one four four one. ẹ má gbàgbé fún gbogbo ohun a kí a gbìyànjú bó ni a ṣe rà á tí ó ṣàǹfààní fún wa tààrà tààrà fáwọn mọ́ṣáláṣí tààtúnrà tààrà fáwọn èèyàn wa tí orí ò kárí àwọn nọ́mbà tí a máa pèsè wọn ni zero eight zero two four four eight one four four one plus two three four eight zero two four four eight one four four one. Naam. Ẹ tó wà lórí ètò. Ṣé wọ́n rí kan tó Aleykum salaam wa rahmatullahi wa barakatuh. Orúkọ yín àti ìgbà tí ń pẹ̀. Nà Ọjọ́ ẹgbẹ́ kan nù wọn ó dàbí pé ó ń ohun tí láti máa máa ṣe déédéé nípa um, ìmáàmù tó okòwò òfin tẹ̀lé tí wọ́n lórí mùkátà láti máa jáde láti máa ṣàwọn nǹkan kan mìíràn lójú ọ̀pánẹ́tì lẹ́yìn nǹkan tí wọ́n jọ ń ṣe. ǹjẹ́ ó dáa tí wọ́n máa pọ̀ jù kọ́tò bí wọ́n pa òṣèlú à ń pátá ìrètí láti tó bùkátà ti dùgbọ̀ pé òun ní bùkátà káwọn nǹkan mìíràn tó fẹ́ máa ṣe. alhamdulilayi lábẹ́ òfin ṣẹ̀rí à nígbà táwọn èèyàn méjì tí wọ́n bá dòfin tí wọ́n bá da káràkátà pọ̀ à ń bẹ nínú rẹ̀ níta ń pè ní ṣẹ́ríkàtọ̀ ààyè wọ́n fẹ́ dàbí ìgbà tí nǹkan tẹ̀ ń jọ ń ṣe ni. ṣẹ́ríkàtọ̀ ààyè òun náà ni pé ẹni kíní kejì yín kówó kalẹ̀ ẹni kíní kejì yín náà ní sìn fi owó yìí fi ṣòwò èyí tó túmọ̀ sí pé ẹjọ́ dáwó pọ̀ ẹjọ́ fi ń ṣòwò tẹ́nìkan nínú àyè méjèèjì bá ti já sí wípé kò fẹ́ máa mójútó nǹkan tó yẹ kó jújù ṣe tiẹ̀ náà mọ̀ nítorí pé à ń fowó sí à ń fara ṣe ni ó fowó lẹ̀ lóòótọ́ ṣùgbọ́n kò fara ṣe mọ́ kò sí wàhálà ẹ máa bá òwò lọ ẹ̀yin tẹ̀ mójútó dáadáa tó bá ti di wípé ẹ bá ṣòwò débi tẹ́ẹ̀tì ṣèṣirò ẹ sá lásìkò tẹ́ ń wo èrè tẹ́ àti nǹkan tó ṣẹlẹ̀ nínú káràkátà yín kò sí nǹkan tó burú iye tó yẹ kó jẹ́ èrè tiẹ̀ yín yóò di nǹkan tá a dá sí méjì nítorí pé owó nìkan ló kù ti ń ṣiṣẹ́ ara rẹ̀ kò ṣiṣẹ́ nínú òwò tájọ dàpọ̀ yìí má kò sì sínú pẹ́yìn sábò ṣiṣì nítorí pé pẹ́yìn ti ṣe ń fowó sílẹ̀ ń fara sí ẹ wá ń fowó ṣe pẹ̀lú owó tiẹ̀ ṣùgbọ́n ara yín lẹ̀ ń fi ṣe nǹkan tó yẹ kó náà fara tiẹ̀ sí pẹ̀lú yín ètò túmọ̀ sí pé èrè tiyín yóò rú gọ́gọ́ ju tiẹ̀ lọ lóde wọn nǹkan tí ó ní í ṣe pẹ̀lú bẹ́ẹ̀ ti ṣe fara ṣe sí. Si ẹ jọ pín èrè sọ́nà mẹ́rin lọ́nà tó ṣe pé ẹ jọ mú ìpín kan àtìpín kan nínú nǹkan tó ní í ṣe pẹ̀lú owó tẹ́ filẹ̀ ìpín méjì tó wá kù tó ní í ṣe pẹ̀lú fífarasé ẹ̀yin tẹ́ farasé lẹ́kọ̀ọ́ gbogbo ẹ̀ ìyẹn tó bá yẹ pé ìkan náà lẹ kó kalẹ̀ àmọ́ tó bá pé owó ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ bá jọ kó kalẹ̀ nígbà tẹ́ bá pín iye tó yẹ kó jẹ́ èrè eléyìí lórí owó tí bó ṣe pọ̀ tó iye tó yẹ kó jẹ́ èrè léyìí lórí owó tiẹ̀ bí ò ti ṣe pọ̀ tó tó kálukọ́ gba èrè tiẹ̀ ń bẹ̀ hàn ìpín tó wá kù tó ní í ṣe pẹ̀lú sẹ́ ìgbà tó ṣe pé ẹ̀yin lẹ fara yín ṣe gbogbo sẹ́ ẹ̀yin lẹ kó gbogbo wọ̀ lẹ́yìn ìjọba oṣù jẹ. Naam. Orúkọ yẹn àti ìtẹ́sí ń pẹ̀lú ìbéèrè yìí o. mo ti abẹ́jọ́ ìlú àwọn tó wà ní pé kí ni ìsìlámù sọ lórí àwọn obìnrin ní kí wọ́n máa ń tọ́ pé ìtìwájú ọdún lọ wọ́n máa ń bí ìtọ́ máa ń tọ́ sí ẹ̀ka owó yìí wọ́n tó sálọ àlá pẹ̀lú àdìsí ilẹ̀ ṣé irú bẹ́ẹ̀ kán ní o àgbẹ̀lẹ́gùn sálọ. kò sí nǹkan tó burú pé kóbìnrin kan tọ́ pẹ́ǹtì sọ́wọ́ èkì kánà ọwọ́ àti èkì kánà ẹsẹ̀ ṣùgbọ́n gbogbo àti ọba ti sàlù aláyọ̀ màá dànù hmm. ẹlẹ́yin jẹ́ bó ṣe jẹ́. Hmm. Jazakumullah khairan Rasulullah. Zero eight zero two four four eight one four four one. Naam. Aleykum salaam wa rahmatullahi wa barakatuh. Lẹ́mí ìlú láti Ayébi. Naam, ìbéèrè yín o. Ẹ jẹ́ òun bẹ́ẹ̀ bí ìbílẹ̀ èèyàn kan ó ṣe ẹni ẹ ṣe pétrọ̀ àwọn ló máa ọ̀nà ìdáná olóko. Naam. So ẹni yẹ ò bẹ́ẹ̀

tó yẹ pé owó tó mọ̀ wọn ṣe àkọ́kọ́ ní tí ọba ti dáhùn nípa ọ̀rọ̀ ẹ̀sìn ọgbọ́dọ̀ kọ́kọ́ máa ń parí nítorí pé ọba ti jẹ́ ẹ̀ máa ṣe àwọn èèyàn lọ́nà lásán ẹni tó sì sí lọ́nà tó lọ níwájú rẹ̀ tó bá ti ò ní tó bá ti jẹ́ pé nǹkan tí wọ́n fẹ́ ti torí rẹ̀ bẹ́ẹ̀ oníṣẹ́ kọ́ bá wọn dáná ó bá jẹ́ nǹkan tí ò da ò gbọ́dọ̀ bá wọn dá kí ni wọ́n ń gbà nínú pé wọ́n ń sòkò tó jẹ́ pé ìnákúnà àti oúnjẹ tí wọ́n ń ṣe tó ṣe kófin ṣẹ́ríà kọ̀ lọ́wọ́ sí ṣé àwa tá lọ bá èèyàn kẹ́dùn lọ́yẹ ká gbóúnjẹ lọ fún wa ni àbáwọn lọ́yẹ kan máa dáná fún wa torí délé olúwa ni nǹkan tó túmọ̀ sí pé ń tẹ̀lé ti Allah nǹkan tó túmọ̀ sí pé Allah máa ara yín lọ lórí ẹ lórí ẹsẹ̀ àti ti Allah ọgbowó ọgbowó kọ̀tọ́ bá wọn dáná níbi olókùn ẹnìkan náà jẹ tẹ́tẹ́ ni bá wọn dáná ọ̀gbọ́dọ̀ bá wọn dáná ẹnìkan òun tiẹ̀ nǹkan tó ṣe ọ̀nà ní wípé yahoo yahoo ọ̀wá wọn á eléyìí ìjà bó ṣe jẹ. zero eight zero two four four eight one four four one zero eight zero two four four eight one four four one plus two three four eight zero two four four eight one four four one plus two three four eight zero two four four eight one four four one. Now, Assalamu alaikum. Wọ́n ní ní ti dé di Hajar al-Aswad àríkò ní í ṣe pẹ̀lú ìdí fúnfún fún gbé bọ́ọ̀lù yẹn ṣe lè ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú àwọn ọmọ ìyá rẹ̀ mùsùlùmí. alhamdulilayi lásìkò táwọn èèyàn bá pọ̀ ní àyíká káàbà tí kò rọrùn fẹ́nikẹ́ni láti débi tí alhajarul aswad wà àyàfi pẹ̀lú apọn ìjàgbọ̀n títí náà kò sẹ́ni tó bẹ̀ wípé bọ́ọ̀sà ìdédìí rẹ̀ nítorí pé bákan mẹ́rin ńlọrọ̀ lílọ sídìí alhajarul aswad fẹ́ni tó fẹ́ bẹ̀rẹ̀ tawaf abẹ́ni títí ń ṣe tawaf lọ ó ṣeé ṣe kọ́ ọ̀rọ̀ ọlọ́run láti déèdì rẹ̀ kọ́ fẹ́nukò kọ́ gbọ́wọ́lì eléyìí tó ga jù ọ̀fẹ́nukò ọgbọ́wọ́lì. ẹlẹ́kejì òun náà nìkan má lè fẹ́nukò àmọ́ kò lè dọ́wọ́ tẹ̀ ọwọ́ rẹ̀ tó bá ti fi dà tẹ̀ ọwọ́ àfọwọ́ rẹ̀ ó fi kó ẹnu rẹ̀ eléyìí lẹ́lẹ́kejì ẹlẹ́kẹta kọ̀ọ̀rọ̀ ọlọ́run náà láti dáwọ́ tẹ̀

eléyìí ni nǹkan tó ṣe ó bùkátà láti tiẹ̀ nìkankan ó sì bùkátà láti fún nìkankan rántí pé gbogbo nǹkan ṣe ń bẹ yẹn o àti gbogbo nǹkan bá ń ṣe ń bò mí o àkọọ́lẹ̀ ń bẹ lórí rẹ̀ olùwọ́ sì ṣe dájọ́ fún wa lórí rẹ̀ lọ́jọ́ gbọ̀ndà òkè yá mi. zero eight zero two four four eight one four four one zero eight zero two four four eight one four four one plus two three four eight zero two four four eight one four four one plus two three four eight zero two four four eight one four four one. Naam. Aleykum salaam wa rahmatullahi wa barakatuh. Orúkọ ayé àti ìdásí ń pè ọ́. Àlẹ́ àti ń sọ̀rọ̀ látògbò wọn. Ìbéèrè yín o, bá a ṣe pápá pàjù. Ìbéèrè mi ni pé ẹni tí wá ó fẹ́ ẹwọ́n tó ń dẹ̀fẹ́ ra wọn, ó wá jẹ́ wípé wọ́n tan ó ìyàwó ẹ̀ ní àdáàkì nínú yàrá. bọ̀ àwọn fámìlì ti ìyá àti bàbá ìyàwó ti ṣùgbọ́n kò sí ìlágbára láti kó nǹkan ìdáná lọ ṣùgbọ́n fún ìyàwó ọ̀nà tàbí àti nínú ilé. ṣé wọ́n sọ igi ṣé wọ́n sọ igi ṣé wọ́n sọ igi náà ṣé wọ́n sọ igi ṣé wọ́n sọ igi. láàárín àwọn méjèèjì fún àwọn ni ṣé wọ́n sọ igi. ṣé wọ́n sọ yìgì. ṣé wọ́n sọ yìgì ṣẹ́gbọ́n náà wáyé ń pé a fi fún ọ ní ìyàwó tọkọ náà sì gbà. ẹ̀rọ wáyé láàrin ìyá àti bàbá ìyàwó àti ìyàwó ọ̀fẹ́. lópin ìgbà tó bá ti jẹ́ pé bàbá obìnrin bàbá obìnrin ọlọ́jà ó fi ọmọ rẹ̀ fi fún ọkùnrin kan níyàwó kì í ṣe bàbá ọkọ lọ́jà bàbá obìnrin àtọmọkùnrin tó fẹ́ fẹ́yàwó àtẹlẹ́rìí méjì tí kìí ṣe mọ̀lẹ́bí ọkùnrin tí kìí sì ṣe mọ̀lẹ́bí obìnrin tí bá ti jẹ́rìí sí pé bàbá ọmọbìnrin yìí sọ pé òun fọmọ òun fún ọkùnrin yìí níyàwó ọmọbìnrin ti dìyàwó fọkọ àìtí ilé san sọdáàkì kò túmọ̀ sí pé kò tí ì dìyàwó rẹ̀ ó ti dìyàwó rẹ̀ sọdáàkì yẹn jẹ gbèsè lọ́rùn rẹ̀ tọ̀ nígbà tó bá ti mọ̀ pé a ti fi fún un ó lè sọ fún àwa wípé iye báyìí lòun ò fún sọdáàkì kó padà lọ fún un ó sì lè sọ pé òun ò tí ì lówó àmọ́ tóun bá ti lówó òun fún sọ̀dà pé rẹ̀ iye tẹ́nu pẹ̀lú rẹ̀ jọ kò sí kò sí wàhálà kó fún kó fún kọ́rọ̀ yàrá kó fún lẹ́nu níbikíbi lókun ìgbà tó bìnrin ọba ti pariwo ta wípé kò fún sọ̀dà pé òun ti fún lẹ́nu lẹ́yìn ìjẹ́ bó ti ṣe jẹ́ nǹkan àdánà tó fẹ́ kó lọ kì í ṣe dáadáa pípò ní oúnjẹ igi oṣù sọ̀dà kì ní dáadáa sọ̀dà kì ní dáadáa nǹkan àdánà yẹn wọ́n fẹ́ bùn àwọn bàbá ọmọbìnrin àtàwọn mọ̀lẹ́bí rẹ̀ láwọn nǹkan kan ní torí ẹ̀ ńgbà tó bá lágbára eléyìí ọmọ sí so àwọn ẹlòmíì wọ́n sọ pé ńgbà táwọn ò tí ì lágbára nǹkan àdáná so obìnrin wa lọ́mọ gbé pẹ̀lú ọkùnrin nígbèé zina kọ̀tọ́ lábẹ́ òfin ṣẹ́ríà bàbá ọmọ kọ́ fọmọ rẹ̀ fún ọkùnrin tó fẹ́ kọ́ fẹ́ kọ́mọkùnrin yẹn kó sì sọ sọ̀dá pé tí ọba ní gbèsè ní ọ̀jẹ̀ lọ́rùn rẹ̀ tó bá ti rí san yọ san fún ìyàwó rẹ̀ nǹkan àdáná yẹn ó lè máa san pẹ̀sẹ̀. Àlejò báyìí lórí ètò yẹn tó wà ní àrùsẹ̀bí àbí Allah subhanahu wa ta'ala wà ṣe dáadáa fún àwọn olùmọ̀wà ní ayé ìjọ gbìndẹ̀ kíyàmà àti mùsàrí gbogbo ìtawà náà ń gbọ́ kí Allah kó jẹ́ kí ó ṣe wá láǹfààní ó ṣe ràn fún wa láti lè máa sàmúlò rẹ̀. alágbèrè fún àpẹẹrẹ subhanaka Allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk alaykum wa rahmatullahi wa barakatuh.